wàá lọ bá mi wa èèpo ọ̀bọ̀ òun ní ẹ bá mi lọ tí ó kúnná dáadáa wàá wá lọ bá mi wá ọṣẹ dúdú níwọ̀nba díẹ̀ ọṣẹ gbẹrẹfu ọṣẹ dúdú gbẹrẹfu tó ní tí fomi sí òun ní báwo la ṣe ṣe ẹ wà bá mi misi méjèèjì ẹ bá mi mísì ẹ papọ̀ ẹ mísì èèpo ọ̀bọ̀ yìí àtọṣẹ ẹ wà mísì méjèèjì papọ̀ ẹ wà kó ẹ wà bá mi kó sí ojú ìgbín ẹ kó sí ojú ìgbín ẹ kì í mọ dáadáa ẹ wà gbé ìgbín yẹn kalẹ̀ ẹ gbé kalẹ̀ fún bíi twenty or thirty minutes tẹ bá padà lọbẹ̀ tẹ lọ wo ẹ rí i pé ìgbín yẹ yóò ti máa ṣe itọ́ lẹ́nu yóò ti máa ru itọ́ sí ọṣẹ yẹ ẹ wàá kó ẹ tún ẹ wàá kó ọṣẹ yẹ ẹ kó kó padà lójú ìgbín ẹ wàá kó sójú ọlọ <laughs> ó seven o thirty one eighty three forty five eighty three nọ́mbà mi tí ò yí padà a wàá fi itọ́ ìgbín yẹn rún la wàá fi pọ̀ ọṣẹ papọ̀ dáadáa títọ́ yẹ tí ò bá tó a lè kí ọ bọ ká mọ̀ kí ọ bọ inú ìgbín yẹn ká mọ̀ wá itọ́ jáde ńbẹ̀ ká mọ̀ fi òun láfi pọ̀ ọṣẹ yà ní fomi sí rárá tábà ti wá po tó dọ ọṣẹ yẹn tó dẹ̀ dáadáa bó ṣe wù wá á wá tó wá kó ọṣẹ yẹn again á tó wá kó padà sójú ìgbín yẹn ṣàlàyé mi ti yé wa ó yẹ wa mo ìṣàlàyé á tún wá kó ọṣẹ yẹn á wá kó sójú ìgbín yẹn tábà ti wá kó sójú ẹ tó bá wù ẹ o lè mú o lè wá bí aṣọ funfun kan kó fi yí kó gbé ìgbín yẹn sínú ẹ kó fi yí tó bá wù ẹ o lè gbé sínú igi ọlọ́mọdé funfun kó o dé pa ẹ wà máa bu ọṣẹ yẹn ẹ máa bu wẹ lọ gbìyànjú ẹ wò ẹ̀yìn òkè ń lò kéèyàn wá sọ pé òun ò ṣe kódà ọkọ tí ìwọ bá kọ́kọ́ lò ìwọ tó bá gbìyànjú ọṣẹ ìwọ tó bá kọ́kọ́ lò wá sọ ìwà látó bá lá fún mi lọ́jọ́ kejì bẹ́ẹ̀ ni mo wí fún ẹ wá sọ ìṣẹ̀lẹ̀ tó bá rí lójú oorun àwọn nǹkan tó bá ṣẹlẹ̀ sí ẹ láàárọ̀ tó bá jí lọ́jọ́ kejì wá sọ fún mi kó jẹ́ kí n gbọ́ wàá rí i pé ìyanu olódùmarè àṣẹlẹ̀ láàrin ọ̀sẹ̀ tó bá bẹ̀rẹ̀ sí ìwẹ̀ ṣùgbọ́n tá a lè wá nǹkan bí aṣọ funfun ká yí i mọ tá à ní jẹ́ kí gbìyànjú ọṣẹ yẹ pọ̀ a lè gbé sínú ike funfun ọlọ́mọ yẹ ká dé pa tí ìpínlẹ̀ òfin nílè rí ọṣẹ yẹn pọ̀ kalẹ̀ ojú ìpínlẹ̀ ni a ti máa wẹ ọṣẹ títí tí ìpínlẹ̀ àfi kú olódùmarè àgbà fún wa bó wa tá bá dùn wá tá ìwọ tó bá fẹ́ kó bá ẹ lára mu tó dẹ̀ fẹ́ kíṣẹ́ kó jẹ́ fún ẹ bá mi láìkì fídíò yìí kó bá mi kọ́mẹ̀ntì kó dẹ̀ ṣí ẹ tó orí bẹ́ẹ̀ ò ṣe bẹ́ẹ̀ àdúrà wa gbà ẹ lọ́gbìyànjú ẹ wò tested and